ti tọ́jú ọ̀sán ńláńlá kalẹ̀ fún wa òun sì ti tọ́jú àforíjì fún wa. ọlọ́pàá àwọn mẹ́wàá kan wá níbi ọ̀dàpọ̀ àwọn mẹ́wàá kan tó yẹ kí ṣe àtiwọ́ láàárọ̀ òṣèlú tó kò kan nínú àwọn mẹ́wàá wọn tó yẹ wọn tó wá sí i. láti ẹni tí ọkọ àti jẹ ìwà ìrántí ọ̀rọ̀. كل شيء واجبين سنة من نعمل أتوقع لا أقول فلا أعلم لا أقول سيد له الله أعلم أن الله تعالى من كل من الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين olùmọ̀nìgbàgbọ́ òdodo tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin. a máa wá lò wí pé síyàtọ̀ wà lọ kápẹ́rẹ́ nítorí kápẹ́rẹ́ nítorí bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ ọ̀nà àwùjọ àti ìsìlámù. Yorùbá ti tó nínú ìlànà àásọ̀ pé àìsàn wà lùmọ̀. ele não trabalha para mim, não pague a to empresa maior que o Rio, a uma empresa. Quando eu não conheço o carro, Monsima, wala ya kuma mu'mina. Wala kila ya kuma insanu mu'mina not ma kana mu'mina. Ewe àwọn ọmọdé èèyàn ní jáwọ́ lèlè àìrúkọ́ tó lọ́jọ́ mùsùlùmí lákọ̀ọ́kọ́. Ọlọ́ọ̀bà ni Ọlá mi wá mo pè ní ẹ̀ka ní

哎，一万五万，一万五万，我一天挣完一万五万，那我来公司来上班，不是还好评的？上班说说几万，不是五百，不是五百块，还好在公司评上一评，一年多少块钱？一年多少块钱？一万五万。 wọ́n kàn láyé ìyá sí i àbáwọn láyé kàrà òkú dá. nínú ìgbà tó bá wá nítorí ẹni tó láwọn ìgbà àwọn láyé kàrà ẹni tó wà. wọ́n kọ́ iṣẹ́ wa ṣe wọ́n bá dùn tó bá kò fẹ́ tẹ̀lé ọ̀pọ̀ rẹ̀. wọ́n bá dùn tó bá kò fẹ́ tẹ̀lé ọ̀pọ̀ rẹ̀. كلها من تعريف تقولون تعريف تقول تقول هذا يقولون هو هذا تقول تقول هو هذا berani mengatakan bahwa dari semua itu ada kamu dari dan sekarang orang melawan kamu dari itu orang melawan kamu dari itu di dunia منذ يوم من غير ما ذهب يعمل الحديث يعمل الحديث على وجهه كل يوم الله الله الله إذا قلت أن الله ملائكة أولياء أكثر من الله ولما نوع الله كان هو أمر فاسد أما تقول ما يقول ما هو يقول ما هو يقول ní sílá àgbàdo sí ìdíyìn. Nínú ìdílé àwọn ọ̀dọ́ tí ó gbé ẹ̀bá ẹ̀sìn ẹ̀kọ́ àkọ́kọ́ ní aláàbò ìyẹn náà yóò fi àti ìbá ti fi ìwọ̀n ti yọ ọ̀rọ̀ náà wà fún ìyẹn. Lórí tó ń ní ó lọ àwọn àti ìlànà ìwọ̀n ti fi ìyẹn. Ọlọ́run fún ẹ̀ lọ́sọ̀ láwọn láti dé láàrin ìdájọ́ ìdíjọ́ wà ní náà láti

àbá àwọn ẹ̀rú bàbá yìí là kárí ìwà ìbáwò ìgbà ìbáwò ìlẹ̀. Àyẹ̀ ti sọ̀rọ̀ fún ọ̀rọ̀ náà. tó di wọ́n bá ti lára àwọn ẹgbẹ́ lò, wọ́n bá ti lára àwọn ẹgbẹ́ lò. Fẹ́ẹ̀ni bọ́ bá yẹn. Ẹ lọ́dọ̀ bọ́ bá yẹn ti fẹ́ olókòó lẹ̀ lọ́wọ́ rẹ̀. láàkókò sí lọ́wọ́ wọn sí lọ́wọ́ bí bàbá ọ̀rẹ́ wọn lẹ́yìn láàkókò rẹ̀ sí lọ́wọ́ ọlọ́run yìí alẹ́ ní ìlú àkókò sí lọ́wọ́ àwọn ọlọ́run àti ìlú alẹ́ yìí nígbà tí ẹ̀ lówó la kọ́ lọ ẹni wá sí ìfowó náà ayé ọ̀gá ni ká ti fún ìlú láti tẹ̀lé ẹni wá sí ìfowó náà ọlọ́run ọ̀rọ̀ ọ̀rẹ́ ìbàdàn àbá ọ̀rọ̀ ni má bá wa àbá ti fún ọ̀rọ̀ àti

بين آله من رسله وسياسة الله وسلم لا يبقى مسلمين أيدي أقول بذلك لما قام رسول الله عليه وسلم نرى واقعكم ẹ̀ka wọn ẹ̀ka bọ̀ ìdúró ọ̀rọ̀ yẹ lókù wọ́n fẹ́ tí kò ọ̀rọ̀ yẹ. ẹ̀kọ́ ẹ̀kọ́ Anábì Isa kò tún fẹ́ ọlọ́run ọba ni. Mùsùlùmí kò lọ bá bọ́. Anábì Musa kò tún fẹ́ ọlọ́run ọba ni. Anábì Ibrahim kò tún fẹ́ ọlọ́run ọba ni. Wọ́n pátá kò tún fẹ́ ọlọ́run ọba ni. Mùsùlùmí ọ̀pọ̀ ọ̀gá Mùsùlùmí ọ̀gá kò tún fẹ́ ọlọ́run ọba. Lọ́dọ̀ àwọn ìròyìn ìsáma fún ìgbàlú ìlàwọ́ ẹ̀sọ́ láwọn òkú àgbọ̀n bá lẹ́nu. Anábì ti sọ ìwé ìyàlẹ̀ nìkan ìyẹ̀wù kí lọ́jẹ́ mi, nàgbà lọ́jẹ́ mi, ìgbésẹ̀ àlejò wa lọ rẹ̀ ọ̀rọ̀ nígbà gbọ́lẹ̀ àlejò kò sí lọ́rọ̀ lọ́rọ̀ àlejò lọ́rọ̀ àlejò sábà náà ń kára kàdé lóòpọ̀ ìdáni lóòpọ̀ tó àti nígbà gbọ́lẹ̀ àlejò tó wà àwọn ọ̀rọ̀. Mùsùlùmí wa kọ́ sọ̀rọ̀ ní ìkànnì mọ́ọ̀sì nínú àwọn òṣèré nínú ìgbàgbọ́ yìí. Bákan náà, wà ní ọ̀pọ̀lọpọ̀ ààbò, ìjọ́ òṣèlú àti ìyáwó yẹn ìgbàgbọ́ mọ̀ pẹ̀lú gbogbo àwọn òfin tí ó pa máa ń fẹ̀ nínú òfin àwọn àgbàdo láti ní àwọn àgbà àwọn àgbàlọ́gbà wà ní kó ń ju abẹ́fẹ́lẹ́ lọ ó sì tẹ́rí ju orí lọ ó sì ń yọ̀ lórí lábọ́ olúkúlùkù wà lọ́wọ́ ọ̀gá rẹ̀ èmi wá lọ pé ṣe ṣé mi máa ń gba kápọ́lù lọ́nà tọ́kẹ̀ ẹni tó ń ká sí orí wọn ta kápọ́lù lọ́nà kápọ́lù wọn lọ ó sì tọ́kẹ̀ ẹni tó bàbá ọjà láàrin tí ò ní ẹsẹ̀ bàtà mẹ́fà lọ fún ọjà olóṣèlú lásìkò ọjà tó lè yóò fi àpò wọn á lọ́kọ̀ ọjà lórí tó fi ní ti wọn ó tó wá fún ìyá afẹ́fẹ́ òun tó wá ń lọ ó fi láwọ ṣùgbọ́n ó wá ń lọ lọ́nà tó lè lè yẹn iṣẹ́ lè ní iṣẹ́ ìyẹn kò tó àbọ̀dá bẹ̀rẹ̀ láti lórí àwọn ọmọ tó dábẹ̀rẹ̀ láti láti fi káyà rẹ̀ ó tó dábẹ̀rẹ̀ lọ. níbi ìlú wọn ti yàgò bẹ́ẹ̀. ẹlòmíì ló ti máa wọ́ kò ní ọgbà ní àwọn ọwọ́ tó bá rẹ̀ láti títẹ̀ tó ti tó tó ti kú la òun ló ti yàgò ìyá tẹ̀ tẹ̀ tẹ̀ láyé. ìbámu dáadáa tó kọ́ ní ọlọ́run ti nà ákọ́rọ́ yàgò tó bá ti yàgò yìí yàgò rẹ̀. ọlọ́wọ́ ayé kí ló ń yà tó kó àwọn ọmọ ẹ̀ tó tó kàkàtà tó lọ́wọ́ ẹ̀ tó lọ́wọ́ ẹ̀

wà ní àjọ náà nílà báyìí ti wọ́n àwọn àjọ náà lọ́wọ́ òwúrọ̀ lórí pẹ̀lú. nínú orí kan pàtó lẹ́kọ̀ọ́ parí òun náà ní àlùbí máa ń dùn lọ́dà ẹ̀kọ́lẹ̀ agbọ̀dọ̀ nígbà tó ń fi kádàrà ó ń lọ kádàrà ń wá. wọ́n yìí ní ọ̀sẹ̀ rẹ̀ dáadáa wọ́n ti ń fi wọ́n síwájú káàkiri ọ̀sán wọn lọ́wọ́ wa kì lórí máa bá wọn sára bí tó ti dá fún náà ní òótọ́ ọlọ́pàá ló wọ́n lórí ìlú yóò tún máa bá wọn lọ pẹ̀lú ẹ̀ owó rẹ̀ ìpàdé náà ọ̀ọ́mí kẹ̀kẹ́ ìwọ́n wọn kà àbẹ̀ tí wọ́n ti máa tó lè jẹ́ kí àti ẹ̀ wọ́n bẹ pa á sí ìlú àtọ̀ wọ́n lè bọ́ ba lórí kò sì ní kú nígbà tí wọ́n kò kú kàkú Bata wahai kami dari bayo, berat kami awal mau sini. Kamu tuh semua wanita, kamu tuh kata kata wahyu. tí wọ́n ní ẹgbẹ́ bá ń sàmàtà àrùkọ́ ọ̀rọ̀ làwọn òun náà ò fún ṣe nínú báwo ni ìdílé rẹ̀ pàtó wá sí láti fún mẹ́tì nínú wa tí ò bá wọ́n fún wọn ọlọ́run ọ̀rọ̀ gba ìdájọ́ nínú àwọn ìlú náà. àwọn tí wọ́n ti náà ní ọwọ́ ọ̀gá ìlú wọ́n sì tún lọ́rọ̀ wọ́n sì tún lọ́rọ̀ kéde lóṣù tó tó fẹ́ yọ bọ́ọ̀lì rẹ̀. owó òbí

lọ mẹ́ta wá ní òkú mọ́ wa tó dáhùn ní ìwọ̀n lọ báyìí. tí wàá ti mọ báyìí ọlọ́run wa tó dá wọ́n ti gbàgbọ́ nínú kádàrá yìí. a ti gbàgbọ́ nínú kádàrá lọ́nà tó pàdé lọ́wọ́ bá ní àwọn ọ̀sẹ̀ rẹ̀ káwọn náà kò mọ̀ ẹ̀dọ́ àti lóyún ni wọ́n sọ̀rọ̀ ní kí ní wàá kọ́ ọ́n gba àti gbogbo àwọn olùkọ́ ìfọ̀rọ̀ wa. Ìmọ̀lá ọ̀tá àti àdá àwọn olùkọ́ ìfọ̀rọ̀ wọ́n tọ́ ní ìdíyẹ àti gbogbo àwọn tí wọ́n ń kira kira semua ada yang Kita ada perlu apa perlu dan apa perlu kita harus mengurus dirinya urus yang kata saya urus ini dengan urus ini dengan itu dalam urus itu karena itu semua itu saya yang ada kalau saya yang ada kalau kalau ini ada jalan yang kamu tidak mau untuk memilih yang ada kalau anda bisa ada kalau Kemudian itu dokter itu mengulas 就他他有那个其他，你说不如现在这种，你不如现在这种很简单的，都是他带有那个，你说现在干啥？我的姐妹，俺们的阿婆的，我们老婆我们那些不买的，俺们那些就是不多，然后那个。

Walaupun orang fikir walaupun orang fikir, kalau iman saudara, iman itu semua aku saudara, papa orang orang orang mesti, papa mesti cerai ya Kalau aku semua, semua orang mesti berkatakan, kalau anak ini aku saudara, dan kata kata itu semua ìyẹn ní pípọ́ àwọn ìlànà àgbà àwọn àwọn àwọn olùwà. àwọn tó ń tẹ̀wé àwọn ìsàkáwọ̀ yálà fún àwọn ọmọ sọ ẹ yálà ní wọn fi wá àti wọn alákòóso wá káwọn ìgbésí àwọn sọ rẹ ọlọ́wọ́ náà ti sọ ẹ lọ́kùnrin àti lóbìnrin wà fún ọ ìmọ̀ àti òkan tó gbé ẹ̀rọ. Àwọn ọmọ wa ń wò ó ìlú aláàbò orí ní ọ̀sẹ̀ wọn ń gbé láti wọ́n lọ́wọ́. Wọ́n lọ sí àkóso àbáyá. Lórí ẹgbẹ́ ìjọba òní. jàwárì ní àwọn ọ̀rọ̀ nínú pàtó rẹ mo gbọdọ̀ ọ̀rọ̀ nípa nínú ẹ̀mí rẹ̀ ní pé ọlọ́run يقول لك لا يقول لك لا إذا كنت الله ويقول جمع المرأة كأسئلة المرأة لي يقولين عرض كيف أقول لك ومن أجلك إليه اسمه ذلك مسلمون كيف àtúntò wọn sáà tó kó àtúntò kọ̀ ọ́ mọ́. Orí ìdílé o, náà ní wọ́n fẹ́ẹ́ máa wọ̀ fún ẹ̀. Ẹ̀rọ náà wà ní ìlú, àwọn ẹ̀rọ wà ní ìlú náà wà ní ìlú láti.

wọ́n ti lò láyé rẹ̀ wọ́n ti láti kọ́ láti dé. Àlọ́ gbọ́dọ̀ lọ, àti gbọ́dọ̀ lọ. Orin náà ní ní ìfàánú náà. Orin ìfàánú náà ti lè tó oṣù káàdì gbogbo wọn. Àwọn oṣù káàdì gbogbo wọn. Oṣù tó wọ́n ti yẹ lọ káàdì yẹn. Káàdì gbogbo àti ilé ilé lọ́dún ìlẹ̀. Àyè ìpínlẹ̀ wọn láti wà ní ọ̀pẹ̀ ìfọ̀ àtọ̀rọ̀ ìjọba àti ilé. Àwọn olùkọ́ àyè làm đi đi, mình mà mà cũng có cái à, ìwúlò àwọn àgbà rẹ̀ léwu ọ̀nà ìwà wọn ní kọ́kún ẹ̀tọ́ ilé ọ̀nà àbújá orí wa àwọn tí wọ́n ń bọ̀ àtúntò ẹ̀ nìkan ní àti ìgbèrè ẹ̀ ti di ọ̀pọ̀lọpọ̀ wa lọ. Ìgbàgbọ́ wọn bẹ́rù láti fi lẹ́tọ̀ náà wọ́n ní ibi àwọn ẹ̀ lórí ìdíje ìgbèrè sí i. Tí o ti ń bọ̀ dákọ̀ náà, màá yẹ̀ pé kí wọ́n ti àwọn ẹ̀yìn náà àwọn ìpàdé abẹ́rẹ́ ọ̀rọ̀ àti láti ọ̀rọ̀ tó dájú ọ̀rọ̀ ìfẹ́ ìwọ àwọn ọmọ ọmọ ẹ̀kọ́ láti ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àti ọ̀rọ̀